mo ní ẹ béèrè lọ́wọ́ ọba afẹ̀ ọ̀ní of Ifẹ̀ tí ó bá ní ṣàbòsí tí ó bá ní ṣe àbòsí àwọn wo ló pilẹ̀ ilé Ifẹ̀ ara àbo ni wọ́n kíwájú kí odò àwọn tó wá bá wọn àlejò ṣe máa ọfà tró nílé four one nine nìyẹn náà yorùbá ò lè dàgbà tí wọ́n bá ti wọ́tọ̀ wà nílùú òyìnbó yẹn lọ sọ yorùbá sáwọn òyìnbó náà lọ sọ yorùbá sí wọn wọ́n rọ́bìṣì ẹ̀dànù irú ẹ̀ mélòó ló wà láàrin wọn amẹ́ríkà gan ìjọ wo ló bẹ̀rẹ̀ ìtàn gbogbo ẹ̀ la máa padà gbé wa. ẹnìkan sọ nù yín wípé òdùdú àwọn kò ní ìyá kò ní bàbá alẹ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n lámúrúdu ni bàbá ẹ̀ lámúrúdu. ṣèjì mi èèyàn mẹ́ta ni mo fẹ́ dájú mẹ́síjì ẹ̀ kọ nọ́mbà one àkànbí ọlọ́ba Aruna. <laughs> haruna akanbi ọlọ́ba ọmọ saki nọmba one olówó èkó nọmba two talọlọ́hún nọmba three àtàwọn tí ó bá involved àtàwọn tó bá wà involved haruna akanbi ọlọ́ba talọlọ́hún olówó èkó ẹ wá gbọ́ àkọ́kọ́ ni pé nǹkan kan ò yé yín yorùbá tẹ̀ ń fight fún yìí right local local diet language ni diet kò sí nínú àwọn language tí wọ́n recognize lágbàáyé ó dàbẹ̀ ni pé ẹ̀ mọ̀ nǹkan tẹ̀ ń ṣe àbí kí n sọ pé ojú yín dúdú bóyá ẹ pé tá a bá ti já àfáà sẹ́mi páwọn èèyàn gidi ló ń ṣàǹfààní afa that is speaking one of the international language tó jẹ́ arabia ah, ah. arabia arabic international language ok ó dàbẹ́ ni pé ẹ̀ mọ̀ àwàjì ẹ̀ mọ̀ ń tẹ́ mọ̀ àkọ́kọ́ ni pé lágbàáyé àwọn language tí wọ́n recognize as international languages méje ni wọ́n àkọ́kọ́ nínú rẹ̀ tí wọ́n recognize pé wọ́n sọ káàkiri gbogbo ayé àkọ́kọ́ ni Arabic wọ́n pè ní èdè Muhammad sallallahu alayhi wa sallam òun ni wọ́n rètí ní nọ́mbà one lágbàáyé ó dàbẹ̀ nípa ẹ̀mọ́ tí ń ṣe yín àbí ẹ̀mọ́ tẹ̀ ń ṣe yín ìkànnù méjèèjì nọmba one lọ ọdọ ṣé ẹ gba skul kọjá ni but mi ò blame yín torí pé èmi as a tí n bá fẹ́ travel lọ sí wa Haruna Àkànbí ọlọ́ba wà ẹ̀ i'm not going there to serve any to be a servant of any person màá yà lọ lè ṣe standard iṣẹ́ ni iṣẹ́ gidi mi ò lè ṣerú anybody wọ́n ti fún mi ní scholarship rí i'm sorry visa lottery kí n ká lọ sí amẹ́ríkà mi ò gbàgbé then nílé fíìmù nílọrin bọ̀dá bàbá tí ń ṣe télọ̀ tí wọ́n jẹ́ ọmọ bọ́láńtà ni wọ́n gba lẹ́tà yẹn fún mi Mustapha lottery American mo lé mi èmi ò ṣe irú èèyàn mo máa lọ máa ṣiṣẹ́ ìdọ̀tí fún èèyàn kan èmi God forbid so máa rò pé America tó wà special shower right n tó ní bó ṣe wà yẹn ò ní ò ní jù wá lọ àwa tá a wà Nàìjíríà bíbá yẹ kọ́ ni mò ń lọ tó wá jọ abígbà tí mò ń brag I'm sorry for that nínú àwọn international languages ta ní as I was saying number one tí wọ́n rí ti number one ẹ òun ni Arabic kódà àwọn kan nínú àwọn nínú àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n criticize pé báwo ni Arabic sì máa jẹ́ international language tó máa wá jẹ́ number one tó máa rí ti ní number one àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọ́n rí ti number one ìwọ náà lọ ṣe research lọ kàwé ẹ ní tí màá sọ fún ẹ nìyẹn tí ò bá wá tí ọlọ́run pàdé mi já sọ̀rọ̀ lórí já kọ́ sọ̀rọ̀ lórí international languages yorùbá yorùbá ọmọ ọmọ kókó ni yorùbá ọmọ kókó so ení nìyẹn ẹ̀kejì òun ni french ẹ̀kẹta ni latin ẹ̀kẹrin ni russia ẹ̀karùn ni spanish right ẹ̀hẹ́ so méje ni méje ni but márùn òun ni màá kà fún ẹ báyìí so wọn náà lọ ṣe research ẹ yẹ dúbẹ yẹ ẹ̀kejì ta ló sọ fún ẹ gan wípé Odùduwà ọmọ Yorùbá ni ta ló sọ fún ẹ ipò ọmọ Yorùbá lódùduwà kí ló dé yẹn ra bí rí báyìí ṣé ẹ̀yin ò ka ìwé ìtàn ni but kò kí ṣe ẹ̀bi yín wàláì kì í ṣẹ̀bi yín nítorí pé nígbà tí Odùduwà ń ṣẹ̀mí lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ kò mọ̀ pé ìwé ń bẹ kò kò mọ̀ pé wọ́n máa ń kọ nǹkan kalẹ̀ kò mọ̀ kò mọ̀ àwọn ará oko ni ìdí nìyẹn táwọn yẹn sọ pé ará oko ló máa ń ṣe òrìṣà èèyàn tí ò lajú ló máa ń ṣe òrìṣà kò mọ̀ ẹni tí ò mọ̀ kan tí ò mọ̀ ká torí rẹ̀ ti kú ló máa ń bọ òrìṣà hmm. àwọn ọlọ́gbọ́n ènìyàn tí wọ́n ní làákàyè àwọn máa ń mọ̀mọ́ dájú nípa ọlọ́run ṣọwárí Odùduwà tó ń sọ yìí máa júwe ìwé kan fún ẹ̀sìn kó lọ ka ìwé yẹn táìtù ìwé yẹn orúkọ ẹ̀ òun ni the pattern of Yorùbá history bóyá kí n bá ẹ kọ sórí screen ṣòwá lè rí the pattern of Yorùbá history nínú tíwèé yẹn gbé wá fún wa tó wà lákọọ́lẹ̀ òun ni pé láti Saudi ni Odùduwà ti wá lámúrúdu ní bàbá ẹ̀ lámúrúdu ẹnìkan ń sọ nù yín wípé Odùduwà àwọn kò ní ìyá kò ní bàbá alẹ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n hmm. ẹ lè sọ fẹ́mi náà pé mi náà gbọ́n o kájọ proof ẹni tó gbọ́n láàrin ara wa ká pé àwọn èèyàn báyìí fún wa justify ẹni tó ní làákàyè nípa ìtàn Yorùbá bóyá ìyìn tẹ́ ẹ sọ pé ó sọ̀kalẹ̀ láti sánmà ni bóyá yìí tẹ́ ẹ sọ pé yorùbá ni ilẹ̀ yorùbá ilé Ifẹ̀ ni ayé ti bẹ̀rẹ̀ hmm. ló dé rí báyìí gan-an ǹjẹ́ òun ni yorùbá bẹ̀rẹ̀ ọ̀dà ọ̀sáfógun ni ọ̀ságbà Sudan ìgbà tó dé Sudan kò lè dúró ó wọlé through through Niger Niger state lọ́dọ̀ àwọn Nupe. No ibẹ̀ ló gbà wọlé nínú ìwé tí mò ń sọ fún ẹ̀yẹ the pattern of Yorùbá history ọgbànúpé wọlé kó tó wá kọjá sí Ilé-Ifẹ̀ ìgbà tó wá dé Ilé-Ifẹ̀ àwọn èèyàn ilé mo béèrè lọ́wọ́ yín lọ́jọ́ yẹn náà mo ní ẹ béèrè lọ́wọ́ ọba Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ tí ó bá ní ṣàbòsí tí ó ní ṣe àbòsí àwọn wo ló pilẹ̀ Ilé-Ifẹ̀ ará àbò ni wọ́n kíwájú kí Oòduà ó tó wá bá wọn àlejò ṣe máa ọfà tró nílé four one nine nìyẹn náà four one nine four one nine àlejò ó wá ọfà tró nílé pọ̀ kò kí ṣẹ̀bi onílé o kì í ṣẹ̀bi àlejò onílé ni ó ṣe kínni òun ló gọ̀ so kí wọ́n tó wá dá àwọn òrìṣà tí wọ́n dá sílẹ̀ kí wọ́n tó dá sílẹ̀ ẹ lọ kàwé síwájú kẹ́ tó jáde wá ṣe é rí àwọn orientalist tẹ́ ń tẹ̀lé yẹ àkọ́kọ́ ni pé àwọn àdìsí tẹ́ ń gbé wá tẹ́ ń gbé wá tẹ́ ń gbé wá yẹ a ní àwọn àdìsí tá a mọ̀ sí sọ̀híhù àdìsí sọ̀hí àdìsí a ní àwọn àdìsí tá a mọ̀ sí hasan. So a ní àwọn àdìsí tí wọ́n ń pè ní hasan sohi a ní dohif a ní modu àti báwọn àfáà ṣe categorize àwọn àdìsí wọ̀nyẹn. kẹ́ẹ̀kan gbé ọ̀rọ̀ lásán kan wá tí ó sọ hì á nígbà lọ́wọ́ yín so bẹ́ẹ̀ sì máa ń kojú bọ àwọn nǹkan kan tó pamọ́ nínú ẹ̀sìn ṣe understand so láti pé ẹ fẹ́ gbé yorùbá lárugẹ yorùbá ò lè dàgbà ò gbọ́ yorùbá ò lè dàgbà tí wọ́n bá ti wọ́tọ̀ wà nílùú òyìnbó yẹn lọ sọ yorùbá sáwọn òyìnbó náà lọ sọ yorùbá sí wọn wọ́n rọ́bìṣì ẹ̀dànù irú ẹ̀ mélòó ló wà láàrin wọn amẹ́ríkà gan ìjọ́ wo ló bẹ̀rẹ̀ ìtàn gbogbo ẹ̀ la máa padà gbé wa